àwọn olókùn máa dàgbà òjòkú ìwọ̀n ìwọ̀n ìjòkú bàbá wọn yàn ìyá wọn wò mú níjọ́ tí wọ́n nà ìyá kú lóde ìdìbò mẹ́kùn ikú gbọ́nlé ó fọn bí agáde ó fi náà ṣaṣọrú ó fo òrùn ṣọ̀jálì ó fà kérékèré ṣorúká ikú tẹ́ lórí apá apáwó ikú tẹ́ lórí ẹmẹ ẹmẹ́yà ikú papá ó pàrókò ó po gbùrúgbùrú àtùkú ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ èsì gbóná léwé ó tutù légbò níníní adáfẹ́rìnrín tíṣọmọ kẹ́yìn wọ́n léńjẹ léńjẹ ikú yẹ̀ ó lọ ọ̀yẹ̀ àrùn yẹ̀ ó lọ ọ̀yẹ̀ ẹjọ́ yẹ̀ ó lọ ọ̀yẹ̀ òkú yẹ̀ ó lọ ọ̀yẹ̀ ìfẹ́ ìtùnú ẹ ti múlẹ̀ báyìí ó ti di múlẹ̀ ẹ rí gbogbo ohun tí mo ti ń ṣe látàárọ̀ ẹ gbọ́dọ̀ dára yín mọ́ ẹ gbọ́ ẹ gbọ́dọ̀ dára yín mọ́ ẹ ti múlẹ̀ lónìí báyìí báyìí ẹyìn ọjọ́ tí ọmọdé bá múlẹ̀ kèé mọ̀ túmọ̀ rẹ̀ o àmọ́ ọjọ́ tí ọmọdé bá dalẹ̀ <laughs> kí ni ó ṣe yọ balẹ̀ lọ ẹ ẹ fi lẹ́nu.

tẹ́nìkan bá sọ pé ọgbádùn ìwọ nìyẹn tó o fi kówó fún tó o fi kówó fún pé kọ́lọ́ ní sẹ́fọ̀ tí o ṣe tí ọ̀dọ́ padà o ò tẹ́ gbọ́ ah, ọwọ́ á di ti pẹ́pẹ́ fún oní òru ní òrìṣẹ́ báà náà ló ṣe rí. Ah, ẹ̀gbọ́n mi ẹ wà fífi tí ìbá ṣe tìnáwó ta fẹ́ ṣe ìgbọ́n ẹ̀ lè mọ̀ pé ẹnìkan jẹ mí lówó ká ní ẹrí lórí àìsàn tó wà gan ni àánú yín á ṣe ẹ̀gbọ́n mi ẹjọ́ ẹ̀kọ́ tá ṣáà máa ṣe ní kẹ́ bá mi wá sí. ìdẹ́nu ẹjọ́ kan gbẹ́nu sóun jáde orí ìwòsàn wo ló orí ìwòsàn wo ló orí àyẹ̀tọ́ wà ní òkú ìyẹn wà lórí ààrẹ kò ní kọ́ mọ́dọ̀ owó ìwọ fi bẹ̀rẹ̀ fèmí mo wọ̀ pé bàbá ìgbẹ́jọ́ ni okòwò fún ọwọ́ aṣọ mímí pé okòwò fún yàn o okòwòsẹ́ fún o okòwò fún owó ọ̀jáde iṣẹ́ ọ̀jáde ọwọ́ àti ẹbí ó ti máa máa tó ti pọ̀ yìí yóò máa rí mi lọ́dọ̀ ọ̀dọ́ ọmọ owó lọ́wọ́ ìfẹ́ wa ká bá dàgbà. ìfẹ́ náà nífẹ̀ẹ́ mi mọ bí ìfẹ́ ṣe rí lára mi ṣùgbọ́n ẹ̀rù ló ń bà mí. mi Jageu. bá ń lo àwọn obìnrin yìí máa wá fẹ́ kẹ́ ṣe kinní kan ṣẹlẹ̀ tó bá jẹ́ pé ìlànà onígbàgbọ́ lè máa mú àdúrà yẹn gbà tó bá dẹ̀ jẹ́ pé ìlànà mùsùlùmí ló wù yín láti mú gbà mọ́mi tó bá dẹ̀ jẹ́ pé ẹ máa súnmọ́ àwọn àgbà ni gbogbo ìgbìyànjú tẹ bá lè ṣe kára ẹ léyà ẹ má fi mọ́ lórí yín ìtọ́jú tiwa yìí nìkan o bí àwa ṣe ń tọ́jú ẹ̀ ní kẹ́ mọ ọ̀dọ́ mi tẹ́ tí mo máa gbé gbà kí gbogbo ẹ̀ lè dáa. ẹ ṣe dókítà ṣùgbọ́n yín náà lè sọ fún mi pé kí n gbé kúrò lọ́sípítà yẹn ẹ ẹ lẹ́ni kí n gbé wálé kì í ṣe pé ìfẹ́ inú mi ni mo ṣe gbé wálé dókítà. ọmọ mi lè fi ọkàn yín balẹ̀. àbí ṣé kì í ṣe pé mo gbòòrò tí mò ń gbà lórí ọmọ yìí ṣé kìí ṣe pé ó máa já sásán dọ́kítọ̀ ṣàlùwẹ̀ ẹ̀rù tí wà lọ́kàn mi ò balẹ̀ mọ́ pàtẹ́ ah! tí wàá ní kí n lọlé aláfa kí n tún kojú bọlé lọlé oníbabaláwo ah! mọ́ mi lè fi ọkàn mi balẹ̀ ṣe rí ìdí tí mo ṣe ní kẹgbẹ́ wá sílé kí àwọn owó tẹ̀sán náà kó má bàa tún pín yẹlẹyẹlẹ ni bí owó bẹ́ẹ̀dì owó oúnjẹ àwọn owó kéékèèké mi tẹ̀sán tó ti ẹ̀yàtọ̀ sówó ìtọ́jú tá à ń fún so láti lè dín owó kù lọ́nà bẹ̀yẹn ni mo ṣe ní kẹ́ wá gbé wá sílé àti pé ṣe rí àwọn ìgbìyànjú àdúrà tí mo ní kẹ́ ṣe tó bá wà lọ́dọ̀ wa bẹ́ẹ̀ ni lè ṣe o òun ló fà á tí mo ṣe wá gbà yín nímọ̀ràn pé tí a bá gbé wálé àwa máa tọ́jú ẹ̀ nílànà bó ṣe yé wa nílànà bọ́lá ń ṣe fi òye ẹ̀ yé wa èyí náà ẹ̀dẹ̀ tún máa gbé gba ọ̀nà àdúrà kí gbogbo ẹ̀ lè jọra wọn. ẹ̀bà ṣé ilé ìlú kí n tún lọ rà bẹ́ẹ̀ ni mà kó máa lò bó ṣe máa máa lò ti bọ́ sí tó lè fi wájú ọ̀rẹ́ lágbára náà àrẹ̀kọ́ ìjà sí. ó tètè tó yìí báwo ló ṣe ń ṣe báyìí ṣó máa sọ pé òmò wọn ni. mi ò lóògùn mọ́ lójú mi. ṣé bí wọn bá tó ń bá wa tọ́jú ìfẹ́ náà. ṣé mo wá ti ṣẹ̀yìn báyìí ni mo lè ti rán sójú mi. ẹ ti rán lójú. ẹ má bọ́ yọnu. Ah, ẹ má ṣe yọnu bá mi ní jápọ́ gbé kinní wá fún yín ni wọ́n sì ní wí fún yín pé kẹ́ ẹ má gbàgbé báwọn ti pé kẹ́ ẹ mọ̀ lò kẹ́ ẹ má fọwọ́ tọ́ sí wọn lẹ́nu lẹ́ẹ̀mẹ́ta elédùà yìí sì fún wọn lálàáfíà àwọn alálẹ̀lẹ̀ wọ́n jẹ́ kára wọn balẹ̀. ilé tiẹ̀ wá wọlé. ẹ má ṣe yọnu iṣẹ́ ń bẹ lágbàlá fún mi tí ń sìn wọ́n sì yẹnu fún yín wọ́n gbàgbé báwọn ti pè é máa rí kẹ́mi fọwọ́ tó sí wọn ní ìpínlẹ̀ ẹ bá mi ṣe bàbá o ẹ tún ní dúró gbowó ọ̀kadà. ọ̀rẹ́ mi ti bẹ̀rẹ̀ ọ̀rẹ́ mi ló wá dé ọ̀rẹ́ mi ló wá dé ọ̀rẹ́ mi ló wá dé. ẹ ló fẹ́ ìṣara báwo ló ṣe ń ṣe báyìí náà mm, it's not good kó dá náà mo ti ń pè ẹ́ o gbé kọ́ mi seven missed call tí wàá lórí ẹ méje ni mo ti pè ẹ́ mi ah, ah. ìwẹ̀ báwo ṣe fẹ́ fi three hours wẹ̀ ni <laughs> mm, mm, má bàa mi ṣe rere yìí. Ah, àwọn ohun ti miss ẹ ní ọlọ́run ìyàwó mi ṣe wà òkè mo ti miss ẹsẹ ó wà níwájú mi bí tọ́wọ́n ojú wọn láptọ̀pù ẹja rẹ ẹ ìjọ òun la máa rí la ẹ ṣé kí mi máa bọ̀ ọ́ lẹ́yìn bẹ́ẹ̀ ẹ ń dà ṣé ìwọ máa wá ń gbà yẹn ẹ àjọ lórí ọlọ́run mo ti miss I'm serious ó wà ó wà ó wà ẹ̀yìn ti tójọ́ mẹ́ta ká ti rí wa wà ṣá ìyàwó rẹ̀ máa pẹ́ lọ ṣe. ta ló wá ń pè ẹ́ tó sọ pé mo ní sí ó dẹ̀ wí kí mi ó béèrè ìfẹ́ ni ọmọ ó ga ọ́. lórí àìsàn tó ń ṣe náà. ẹ ṣé tí ọmọ ìyá òòsà bá ti ń dojú ìjà kọra ṣé yẹ kó kò máa bọ kọmọ yẹn má tún lè sọ fọmọ yẹn. ìfẹ́ ló wá dẹni tí ò rí èèyàn kankan mọ̀ ah! yàtọ̀ sí ìwọ àti èmi kò sí ẹnì kankan tó ń lọ sọ́dọ̀ ìfẹ́ mọ́ ah! àṣìlóòtọ́ la yóò kí n bá aládàáwọ̀ ṣe. bọ́lá fi ṣe dùn mí ṣe dùn mí ṣé gbogbo ohun tó ń sọ yẹn wọn ò ní lọ wọn ò ní lọ ẹ̀sùn tó ń ṣe ìfẹ́ wọn ò ní medical ni wọn ò tún confam spiritual kó má lọ jẹ́ àwọn contact disease yẹn ni ní tó wọn ìyẹn máa máa rò nìyẹn ó wá ń sọ nísìsiyìí pé màá ní tí ẹnìkan là ń débẹ̀ ó pọ̀ síbi ká máa débẹ̀ torí ìmọ̀ àti ẹ̀mọ ọlọ́run ni kó máa lọ rò pé tóun bá débẹ̀ tán àìsàn yẹn á tó contact wọn náà máa ṣe wọn náà but èmi àti ẹ mọ̀ wípé àrùn tó ń ṣe ìfẹ́ kò ń ṣe àrùn téèyàn lè kó ó kì í ṣe hiv níbi pé wà sọ pé olóbìlẹ̀dì tó lóun gé ẹ lọ́wọ́. torí ìfẹ́ náà kì í ṣèyàn bẹ́ẹ̀ látìfẹ́ wà láàrin wa àmọ́ bó ṣe máa ń ṣe even èmi gan fún ara mi mo mí ìsìfẹ́ ju ìtùnú ìyàwó ẹ̀ lọ. ṣorí ọ̀rọ̀ ìtùnú tó sọ yìí ó jẹ́ kí n mọ̀ wípé ìtùnú gan ó ti máa sùn. Ah, ah, ó ti sún ìtùnú ó sún ìtùnú gan-an àánú ẹ̀ gan ṣe mí last time tí mo lọ sílé ẹ̀ wò ó kàn sunkún ni ah, ó kàn sunkún ni kódà àánú ẹ̀ ṣe mí gan-an kó wọ ẹkún bí omi gàrí ni ó sùn ọ mo ń pìtì ẹ̀ gidi ni. ṣọlá ó sùn tún ọ ìtìlú kàn fìyà jèrè lóòrọ̀ tí ó kàn yẹn gbọ́ná oríwo gan ló ṣàṣe fábùkì ẹ̀ tó tó bá bímọ kó sọ ló ṣàjí mi ìtùnú lè gbọ̀n mọ́ torí tí èsì di wèé mi tètè sọ fún pé kó fi bọ̀bọ̀ yẹn sílẹ̀ kí ló ń wá kiri. <laughs> ọ̀rọ̀ tó sọ ah, ah, ọ̀rọ̀ ẹ tóbi jù ah, kó fi bọ̀bọ̀ yẹn sílẹ̀ láago mélòó bí pé ọ̀rọ̀ ẹ ti ẹ́ fi jù èmi ní kẹ́lọ́dọ̀ yìí kò mi lè fún náà advice kó fi bọ̀bọ̀ yẹn sílẹ̀ láago mélòó no no long relationship wo pa wọ́n ti bẹ̀rẹ̀ la kó wá di sí kọ́ṣà fi bọ̀bọ̀ yẹn sílẹ̀ no ọ̀rọ̀ yóò pọ̀ jù àwọn ah, ti pọ̀ jù uh-uh. ó fọkọ ẹ jẹ. ó dẹ̀ ní ti gbọ́ èmi ò ní pé kó fún life advice or not advice torí tó bá sọ fún kò lè gbọ́ torí sì ti di ọmọ òun ló mọ̀ ní òkan èmi. Mm, ó ti tó ẹyin lẹ́mọ̀ ó ti tó ó ti tó ẹ mọ́rọ̀ kó lọ ẹ mẹ́ni kó lọ̀rọ̀ lọ́rọ̀ yìí. ó dà èmi náà bá ti tù ní wa nǹkan tí mi bá wa ṣe kókó ju yẹn lọ. ìbò lè bá dé. olùkọ́ tí mò ń bẹ̀rẹ̀ sí of course. wo oṣù tẹ̀lé yẹn ló yá lẹ́tà. lẹ́tà kí ló gbàgbé ṣá ìgbàgbé. ọmọ ah. àkàṣe sí i. ṣá máa gbàgbé yẹn ti ẹ̀rù ń bà mí o. ìlú bẹ̀ lẹ́rù. Ah. kí ló ń bẹ̀ lẹ́rù débi wa ah, àní kò mọ bẹ̀rù nọtíkà. chairman hmm? chairman ṣó yẹ kó jẹ́ irú orí apáṣá yẹn. nọtíkà fọkàn balẹ̀ ah, ṣé bẹ́ẹ̀ mi sọ fún ẹ pé kò fọkàn balẹ̀ fọkàn balẹ̀ ta lóhun ta lóhun ìwọ làwọn àmọ́ àwọn ọmọ òun fún mi ní two days two days kéré màá ní kí n pọ̀ sí bàbá yẹn jẹ́ ah, òun bá wo. ó ga o Ọlọ́run ẹdẹ mọ̀ pé ojú ti pa gúnmi bọ ti pẹ́ o. kọ́ ló sọ yẹn fún mi mímọ̀ pé wọ́n ló ní bẹ̀yẹ wọ́n ló ní ti gáràjì bẹ̀yẹ wọ́n ló tọ́ sí. má gba gáràjì. bẹ́ẹ̀ mo sọ fún yẹn. bàbá o ah, jọ́lẹ̀. Ah, kí ló ń sọ tí ó dùn lẹ́nu yìí ta ló mọ òun àwa ò mọ òun ìwọ làwa mà wò ó wo bí ìwọ bí òbí jẹ́ kí n sọ fún ẹ tí òròmọ jẹ báyìí ńlá omi ọdọ wà lákè. bẹ́ẹ̀ni ta lóhun ẹ mọ bí ẹ ta lóhun sẹ àwọn ò mọ òun ìwọ làwa mọ. bàbá o àmọ́ rárá rárá tún fẹ́ gbọ́ gọ́ọ̀mẹ̀ntì kọ́kadà wájú ni kò lọ lú ẹ̀. abẹ́rẹ́ tí wọ́n bá kó kẹ̀kẹ́ nàfẹ́ bùa níbo ló fẹ́ kó lọ. ó yá ibi dráyì wọn náà yóò fún mi dráyì. ẹ̀yin náà mọ àmọ pé tí wọn ti bá wà ń bẹ̀ lásán bàbá máa ti bá bí jẹ́. ẹ mọ ẹ mọ àbá ti bá bí jẹ́ gan. olórí burúkú làwọn gáàsì ṣá. tọ́lẹ̀ àbá àgbàlagbà hmm. afúnilóúnjẹ máa wọ bẹ̀. àpò jẹ́ni kété náà gbà bẹ́tẹ̀ lọ́kàn yẹ́mú mùkú mu ni níbẹ̀ ẹni ìwé bàbá àwọn ẹrúkú ti ọ lédè. ṣé ìwọ̀nba tẹ́ rí ni. bẹ́ẹ̀ ni o tó rí. ọtí ọkọ lẹ́yìn tẹ́yìn bá ṣe méjì kó funfun ni adu kàárẹ̀ bàbá irú ọmọ owó àbá ah. ẹ tẹ́ ti yí kẹ gbọ́ ìwọ gbọ́dà ẹgbẹ́ kàn mí ẹgbẹ́ kàn mí bọ́sẹ̀ àbúrò mi eh. ọkùnrin kan gbowó lọ́wọ́ ẹ̀ ó tún fi yà jẹ́ ó gbowó lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ ni ṣé èṣe nílẹ̀ yìí nílẹ̀ bàbá ẹ̀ ní ilé yẹn ni ah, owó ọgbọ́n bọ́sẹ̀ Ah, ọmọ bẹ́ẹ̀ ni jẹ́rìí. Ah, ẹ wá lọ ti jẹ́ hàn wọ́n ẹ wá lọ sílé ẹ lọ bá bọ́sẹ̀ lé kẹ́pẹ́ débẹ̀ kó bóyá sọ́dọ̀ ọ̀bọ̀ yẹn ẹ bá bẹ̀ jẹ́ ẹ fọ́ ojú ẹ̀ mọ́lẹ̀ báyìí ẹ jẹ ojú ẹ̀ ẹ jẹ́ kó gbà pé bọ́sẹ̀ lẹ́yìn lẹ́yìn kò ní tàbí ọ̀la yà wòlé. lónìí ni ọba ìgbọ́dọ̀ gbà hmm. wọ́ọ̀dì sàkàmà bùlà tá a bí mọ̀ láàrin àwọn ènìyàn bí mọ̀ láàrin ẹranko àbá kò ní bàjẹ́ ẹ bọ́ọ̀sì ẹ̀ bọ́ọ̀sì. yàrá yà bọ́ọ̀sì ẹ̀ fi wù yàrá yà wọ̀. Ah, ah. Màá jẹ́ kó gbà, ó gbó lọ́wọ́ ẹ̀, màá jẹ́ kó mọ̀. هم عاملين معاك والدعايه والدعايه pẹnupọ̀ ká bá wí ẹ má bínú ọlọ́run ti rí ẹ kó tó fi ẹṣọ lórí wa. ó wá lọ́mọ ọmọ jàtijàti kò wá sí ibà pé kí n máa kó o fún un ah, ṣé o máa tó rárùn ni. o ṣé ó kù díẹ̀ káàtó tó bá kówó fọmọ yìí tọmọ yìí bá dákẹ́ síbì kan tó bá ní ìwọ ló kí ló fẹ́ tẹ̀yìn ẹ̀ girlfriend mi lọ́wọ́ tó ń sọ yẹn náà. girlfriend díẹ̀ ṣé o mọ̀ páyé fẹ́lẹ́ ni ó yá ẹran bí. ṣé o ò lè dọ̀bálẹ̀ kan kó bẹ̀ gún ẹ̀ mi. má tiẹ̀ jọ ọjọ́ ta ló fẹ́ dọ̀bálẹ̀ ẹ wọ̀ ẹni kó dọ̀bálẹ̀ mi ló ṣe báyìí fún owó wèrè ni àwọn olókè ẹ̀ láyà nù. mo rí múre ètè sọnù. ẹ wo tẹ́lẹ̀ ìgbà tẹ̀ wà nípò ọ̀la ó dájú fún mi pé mi ò lè jèrè ẹ̀ láéláé. Ah, ó máa jèrè ẹ̀ gbogbo wa ló máa jèrè ó máa jèrè ẹ̀ gbogbo wa ló máa jèrè ó yá dọ̀bálẹ̀ ìyá mi ìwọ mo máa bẹ̀ má bínú àbúrò ẹ̀ náà ni kò rí bí iyọ̀ sí i. Ìṣe náà ó dà ń tí ń ṣì mí gbọ́ ọ̀hún ṣe rí nǹkan tí mò ń sọ yìí fáǹfààní náà dé ni o gbígbé tí mo ní kẹlẹ gbéfẹ̀ẹ́ wálé nǹkan tí mi rò ni pé owó tí mo máa ná lọ́dọ̀ wa ń bẹ̀ yẹn ó máa dínkù èmi lówó bẹ́ẹ̀d àwọn owó kéékèèké mi tẹ̀ ń san ẹ̀ ṣáàlè máa san yẹn lé mẹ́wàá gbogbo treatment tí mò ń fún lọ́hùn máa máa wá fún léṣe bẹ́ẹ̀ mi náà ni mò ń treat ẹ̀ lọ́hùn àti wípé pàápàá gbogbo lílọ bíbọ̀ yín á tún wá dínkù á pa wàhálà yẹn pọ̀ sójú kan èdè ìtúlẹ̀ rẹ̀ yẹ sáré sọ́nà ọ̀bọ míì nípa tí ká rẹ̀ lè yá nǹkan tí mo ṣe ní kẹ́ gbé wálé nìyẹn o. ó mi tẹ̀sán ló yé mi àmọ́ tẹ́yìn dókítà bá ti ń sọ fún aláìsàn pé tẹ́tí sọ fún ẹni tó ń tọ́jú aláìsàn pé kó máa gbé aláìsàn yẹn lọ sílé ah! kó lọ fura ni dókítà ẹ ṣàánú mi gbogbo oògùn tẹ́ ẹ kọ fún mi ni mò ń rà ni mò ń lò fún nígbà tí wàá wò ní ṣoṣoṣo tẹ́ pé kí n máa gbé lọlé ah! dókítà ẹ ṣàánú mi ìmà fẹ́ kí n pàdánù ìfẹ́ ìfẹ́ ò gbọ́dọ̀ kú mọ́ mi lọ́wọ́ dọ́pẹ́ máa kí gbogbo gbìyànjú mi kò já sásán ẹ ṣàánú mi ẹ ṣàánú mi. ẹ wojú mi ah! ṣé mo parọ́ fún yín rí ṣé mo kì í bá kọ̀ọ̀kan nínú fún yín rí nǹkan tí mo fẹ́ kẹ́ mọ̀ ni pé mi ò rí láburú kankan o mo kàn rò lọ́kàn mi pé wàhálà yín pọ̀ kí n dínkù ni tí bá dẹ̀ gbé wálé gbogbo nǹkan tójú tí mò ń fún lọ màmá wá fún bíbá rẹ̀ so wàhálà yẹn á lè papọ̀ sójú kan ẹ má ro èrò kúrò sọmọ yẹn o. mo ti gbọ́ mo ti gbọ́ ìṣe ìṣe mo dúpẹ́ ìṣe à ń gbé wálé à lọ gbé wálé bẹ́ẹ̀ ṣe sọ ṣùgbọ́n ṣá dókítà kí n fọkàn balẹ̀ kò sáàbùrù ẹ mo ti gbọ́ ní agbára Ọlọ́run mo gbọ́ ìfọkànbalẹ̀ ẹ mo dúpẹ́ ojú mi ní sunkún mọ́ ìrìn tó ṣomi bíríbírí lójú ó dàbí ẹni tó kàn wí ni kó tó yẹ ká ṣe ní ìsinmi pé ká mọ̀ the next step àdúrà dé ní ká súnmọ́ náà kó o pray kọ́ mímú ẹ kúrò nínú òkú tó wà yìí ṣòro dídì sọ ọkọ fún ẹ àdóhùn lásán lélẹ́yìí o kò sẹ́ńtà àdóhùn òde kì í bá so ó máa yé é yẹn náà. Come rọra rọra má parẹ́ ìrora. máa pèpè pupè mọ́ rẹ̀ mọ́. báyé ṣe mí rẹ̀. ọlọ́run jẹ́. ẹ̀rọ pé oṣù méjì. Babaláwo tó tún tọ́jú mi. Ìgbà ilẹ̀ ó ti kú. Kí ló dá mi lójú pé ó máa sọ̀rọ̀ àná? every sickness to àyíká ẹgbàgbé. ọ̀dà mi ẹ jẹ́ ká sọ tọrọ ṣé bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ bẹ́ẹ̀ tún ni ó bá yà babaláwo tó kú ṣé olóbẹ́ gbà yín náà èmi ní believe pé sọ́fà tí ọlọ́ba ṣì wà lókè tọ́lọ́ ṣì wà lókè surely àyìn máa yá. bẹ́ẹ̀ ni àbí àyìn máa yá náà ẹ má sọ̀rọ̀ bẹ́ẹ̀ tún ni ó mọ̀ ẹ jẹ́ ká máa ṣàdúrà ni very soon àyìn máa yá. gẹ́gẹ́ bí nǹkan tábìlì ẹ sọ ó ní kú ṣó ti bọ́ ikú tó ń gbẹ̀ta lójú ọ̀nà wọn àgbà sọ ikú kankan ò ní pa ẹ́ ìdí òun ṣe sọ tẹ́lẹ̀ adóhùn lásán lélẹ̀ ó dẹ̀ máa yé. ẹ jẹ́ ti ẹ̀wọ̀n ìṣẹ́ yìí bàmíjẹ́ bàmíjẹ́ ó máa ń jẹ́ ọjọ́ oníyàn kú ni ẹ jẹ́ ká máa ṣàdúrà náà babaláwo ni lọ́wọ́ ẹ̀kún ìsàn àbọ̀ lọ́hùn. ẹlẹ́fẹ̀ẹ́ báwa làrẹ̀ wáyé. ogun tálọ́ra nìyẹn owó yẹn ò ká àwọn oògùn yẹn bọ̀ ìtùnú náà ti wá wúlọ̀ sọ́dọ̀ system ó máa tó dé ó tẹ̀lé kí màtó ń jọ lọ ni gbèmí lọ síbi iṣẹ́ ìrọ̀lẹ́ yìí wọ́n ní màtàbúrò ìjọba sọ́dọ̀ pẹ̀lẹ́. Ah. máa fún ní ìfẹ́lẹ̀ ẹ̀ ní kò sí. òwò ṣe bí wọ́n ṣe wà bí ìbáyìí tiẹ̀ tẹ́gbọ́n bá ti kó jọ́ pé mo ti lọ tó bá ti dàárọ̀ làwọn wá wò tó bá ti dé kó bá mi kí ṣogbó ó dá mọ̀ ìfẹ́ lọ́lẹ̀ má fara rẹ̀ o. gbogbo ọ̀nà tó bá mọ̀ mo fi jẹ́ kí Tùnú fẹ́ mi bá mi ṣe jọ̀wọ́ mo nífẹ̀ẹ́ Tùnú gidi gan-an ni bí mo ṣe rí báyìí ah mo ti rí i pé ẹni tó kàn mí yàn tó kàn mí fẹ́ mi tí bá sọ tó fún Fúnrájà yẹn lọ mo ti rí lójú àlá gẹ́lẹ́ mo rí lójú àlá pé àjọṣe wẹ́gìn náà mo sọ ni òun ló jẹ́ kí n máa wò pé ah ta ni mo wá lè lọ bá tó lè bá mi bá sọ̀rọ̀ wọ́n á rí pé ìwọ gangan ló wà ní the best position jọ jọ dáadáa jẹ́ báwo lè fẹ́ mi máa tọ́jú ẹbí ẹyin ni máa máa gbé gègègègègè kiri ni tó bá fi lè ṣe fún mi tó bá fi lè ah àgbàdùn àgbàdùn jọ fún àgbàbẹ ṣàánú mi ẹ bẹ́ẹ̀ ni bá mi bá jọ. pínpín john tìbẹ̀tọ̀ náà ọ̀rọ̀ ni ọ̀rẹ́ mi ti sọ tètè gbọ́ yẹn ó dẹ̀ pé ọ̀rọ̀ fìláyé yìí ó máa ń jẹ àwọn ọkùnrin lógún gan ni tó bá ti wọ̀ wá lọ́kàn tó bá ti mú ara báyìí ó máa mú wa gan gidi ni bá mi bá ọ̀rẹ́ ẹ sọ̀rọ̀ ọ̀rẹ́ mi fẹ́ fẹ́ ni ọ̀rẹ́ mi rè ìgbóná rẹ̀ ìgbóná tẹnumọ́ mi báyìí ó máa gun ni kò ń ṣọlọ́run tó bá inú máa ṣe nǹkan báyìí ó máa ṣe ni mo fẹ́ fẹ́ ọ̀rẹ́ ẹ̀ ní ìjọ́jú ọlọ́run tó bá lè bá mi ṣe mi tó máa lè àfiṣe bẹ̀. ẹ má wọrọ ti bí ọ̀rọ̀ ọ̀tún ṣe mọ̀ pọ̀ rẹ́ mi nìkan bọ̀ ẹ má bínú nǹkan tó ṣe fún yín níjọ́ yẹn ìjọ tó rọrẹ má bínú ẹ wo gbogbo yẹn lè sọ tọrọ fún ẹ ara àjìyàfẹ tí wọn bá ń jẹ ni mo ti fẹ́ ọkọ rí ìfọ̀sí méjì ló gbà mí láàrin ọjà. yes ọ̀rọ̀ jìyà fẹ́ni ìfà àtúpàpà fẹ́ra mi ò rẹ̀ rí bí kankan because obìnrin ẹ̀yin náà máa ní packaging the first time tẹ bá rí ìyànba rẹ̀ tí ó bá ba ẹ sọ̀rọ̀ ẹ máa kọ́kọ́ ẹ mi ò máa kà ẹ́ sí kankan mi kà ẹ́ sí kankan rárá ẹ sókè lẹ́yìn máa ṣe fún mi bá. gbèmí máa bá tún sọ̀rọ̀ mo dẹ̀ mọ̀ pé máa gbọ́ torọ́ rẹ̀ mi ni but tí bàbá fẹ́ gbọ́ mo ní sísà kan ẹ̀gbọ́n tiẹ̀ ọgbọ́n ni kò lè bá sọ̀rọ̀ tí wọ́n máa bá sọ̀rọ̀ máa gbọ́ nítorí pé àwọn àgùn fẹ́ kó fẹ́ bọ̀bọ̀ yẹn mọ́ a fọwọ́ sí i. ẹ fọwọ́ sí i. tó sọ nítorí ẹ fọwọ́ sí yẹn náà ni mo mọ̀ pé ṣe é ṣe máa yá kíákíá gbogbo wọn fẹ́yìn bá fẹ́ àti sísítà tẹ sọ yẹn àrẹ́kẹ́ mi mọ̀ máa kó fún gbogbo yín abirùn òye tún ọmọ tó fà torí rúmù rúmù bẹ́yẹ ẹni tó sì kò yẹ tún mú abirùn kò yẹ ẹni tó fà torí rúmù rúmù yẹn irọ́ o mi ò lè gbà kíyà tiẹ̀ jẹ́ rárá kí rárá o mọ tí bá gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ bójú owó lónìí láti tọ́jú ẹ̀ ká kó fún yẹn kó lọ sẹ́gbẹ̀ẹ́ kò yẹ kémi àti ẹ̀ka fẹ́ ra káwà báyìí. ṣùgbọ́n ìtọ́jú ẹ̀ máa tọ́jú ẹ̀. wàá ah! jẹ gan-an àwọn tọ́jú ẹ̀ oṣù ọ̀ kò sí nǹkan tó fẹ́ ó dẹ̀ ṣàlàyé kódà kó rojọ́ náà jẹ̀bi. ẹ kó wá bá mi torí rẹ̀ rárá rárá mi ìfẹ́ kó wá nítorí rárá rárá ó kọjá yẹ wájú mi jáde. ó tọ́ ni. èyí fẹ́ là ń fẹ́ ni tí ìwà bá wà ń fẹ́ ló bá ń fẹ́ gbajúmọ̀ ó yẹ kó mọ̀ pàwọn alẹ́ ni o yẹ kó mọ̀ tẹ́jú tó amọ́lẹ̀ ni. àwọn ọ̀kadà tó kó sí gáràjì ṣé ó lè dá iṣẹ́ fún ẹ ni. torí ẹ̀ gan náà ni mo ṣe wá ọ̀kadà yẹn ò lè jáde kò lè wá sí tamak ẹṣẹ́ àmàlà ẹ̀ dárí. ọ̀kadà ò lè jáde èèyàn ní bẹ́ẹ̀dì kú wọ́n ti lọ tà bàjáàjì àwọn ti gbogbo yẹn lọ àwọn àti wọn bá fọkàdà jẹ omi kò tó wà mọ̀ pé lè wa kọ́ mọ̀ pé èyàn nílé yìí a máa sinmi dáadáa oṣù káàkiri owó ọjọ́ má dọ̀bálẹ̀ jàre má dọ̀bálẹ̀. ẹ̀yin náà mọ̀ wá obìnrin bí wọn bá ń dàgbà bàbá ó yóò fún jà ní. ẹ ti fi gúnlẹ̀ báyìí lọ́sítà. ó lẹ̀ pé kadà sí. káńsà láti ọjọ́ fẹ́ láti wọ́n sàn fẹ́ wo. Fẹ́tí ó jẹ yín ní ó fún yín lówó ní ẹ bọ́ọ̀ ni ah! eh, ti jẹ́ sí. Ìyàwó ẹ̀ ni mí. Ah, ìyàwó ẹ̀ ni ọ́. Ìfẹ́ tí mo ní kí àwọn ọmọ jẹ ojú ẹ̀jọ́ tó gbóló àbúrò mi. Ah, ó ṣe wọ́n dandan ìyàwó ẹ̀ rè. Ìyàwó ẹ̀ rè. Ẹ wo sọ torí owó yẹn náà la ṣe wá pa yín. I feel ìyá kan sá tẹ́ bá dẹ̀ rí condition condition critical gan sá. ń gbọ́ ara rẹ̀ yá. bẹ́ẹ̀ ni sá kúndà tẹ bá rí máa ṣe. ee ọmọ kébè òbí mọ nàró àbí ọmọ òbí ṣe mí ọ̀dà bẹ́ẹ̀ ọ̀dà bẹ́ẹ̀ ọ̀dà bẹ́ẹ̀ nígbà wà kó wá báyìí. mo lágbára ọlọ́run sá tí ara ẹ bá ti yá a máa mọ bá ṣe máa sáré tá a máa mú yẹn tá a máa kó wá fún yín. ẹ bá yàrá ètò kó wá ta ló sọ fún mi pé ara rẹ ọ̀yà ìgbà ò lè gbádùn ayé ah. ló kó sí ẹ̀ ní ẹ̀sìn ẹ̀sìn ni èmi kò sọ bẹ́ẹ̀ ah, ah, ó ti ó ti ní ẹ̀kọ́ yìí tọ́wọ́ ẹ̀ kò sọ bẹ́ẹ̀ ẹ tó ti àbúrò tèmi lówó tó mú owó tó ṣeéṣe kúṣe tó tó àfojúwọn rò kán ṣeré bẹ́ẹ̀ ni iṣẹ́ náà ṣe moscow ẹ sanwó jọ kẹkẹ kó ṣí kúrò bíbá. ẹ̀wọ̀n sẹ́kọ̀ọ́ ṣe pé àbẹ̀ sanwó yẹn ọ̀rọ̀ pé tí ó yà ní lágbára náà kọ́wọ́ bá ti yá a máa fún yín lówó yẹn torí tẹ́yìn gbọ́n bá rí kọ̀ǹdíṣẹ́ tún máa fún wa lówó yẹn àbí tọ́jú ẹ̀yìn. sẹ́mà ẹ dárí tiẹ̀ ẹ tiẹ̀ sọ́wọ́n lọ́àbí ọ̀rọ̀ tútù bẹ́ẹ̀ tọ́nu tiẹ̀ bọ́ ẹnu ẹbí ẹnu ẹja òun tó lóbi tútù mọ́ ẹ tẹ̀mẹ́jà bá ní ìbú ọ̀kan ìlà ó jákẹ́ẹ̀tì lọ́dún gbogbo ìsúlọ́rùn ọ̀dà mo tẹ láì gàtọ́ tó wọ́wọ́ ti ọ̀dà ẹ kò sí wàrà ẹ jókòó ẹ jókòó ẹ pẹ̀lẹ́. Èkìtì dúdú irú. bàbá o ẹ tún fẹ́ ṣe wọ́n lọ́jà. ọ̀rọ̀ ìgbàlejò. ẹ mọ̀ ìyàwó ò bẹ́ẹ̀ lọ bá lẹ́jọ́ ni ìyàwó ẹ̀rù ẹ sí lálejò. kúlẹ̀

gbogbo yín yẹn ta ní kẹ́hìn náà ọmọdé ẹ̀sẹ̀ náà dáadáa oṣù ìwọ gan ìyọ lọ́rọ̀ ẹ̀fọ́ ọmọ méjèèjì. bàbá ẹ ṣe ẹyẹ ẹ bá ti jẹ́ kí n dá sèrí àfọwọ́ ẹ ṣe ẹyẹ jọ. àbẹ́rẹ́ ìjàmà tó yẹ kó mú kíní méjèèjì kó lórí. ni kó lórí kó ló máa fọwọ́ kó rà pé nígbà ẹrù ẹrù bàlújẹ́. àbí sùúrù àbí gbogbo ẹni ah ni mò ń sọ fún ọmọdé ìtùnú yẹn fìyà jẹra ẹ̀ ah! ìtùnú àwọn àrùntàn ó wá sọ̀rọ̀ ẹ̀dẹ̀ni tó ń wọ́ fà lọ sọ́fà ó kó fá lọ́nà ọ̀fà ó wá lónìí kó fá ṣé o mọ̀ bóyá ìfá yẹn gan-an ló máa fọmọ fa àwọn yẹn ẹ́ bó ṣe bó ṣe fáìn wọn náà wo ra ẹ̀ ó tó yẹ kó wàá bí marriage wá ń sunkún kiri bí ègbé rẹ̀ wá sọ̀rọ̀ ẹ̀dá bọ́ ẹ̀dìyẹ tó sábà lórí ẹ̀yìn ogun ẹ gbọ́n ná kí lẹ́yìn ogun fẹ́ ṣe fún mi gan ju kó fásitì ṣòfò dání lọ àwa wí tán wá yọ ní ojú bíi egbére àǹtí mi àǹtí mi báwo lè ṣe ya ọ̀dájú léèyàn báyìí ẹ wò ó tẹ́bà ní nǹkan tẹ̀lé fi wé egbò jiná ṣé eré lè tẹ́ bá ń bẹ̀ ẹ má dákun o ah! ṣé kìkì fẹ́ sílẹ̀ kó ṣàìfẹ́ pa ni ẹ kò wùwà ẹ wùwà bí ìkà bí gábàrọ̀ ó pé kan tó ṣapa ìwé ò ṣe dúró kọ́ ṣá ọlọ́pàá pẹ̀lú ẹ̀ wọ́n á sáré bọ̀ wọ́n á yọ mi lójú bí ìgbére. ọlọ́ọ̀ ìkà níyàn tì mí ẹni tó bá yẹ mi yẹ kó sá ọwọ́ epo dẹ̀ ni ọwọ́ epo dẹ̀ lọ́rọ̀ ọwọ́ epo wo ni mo bẹ́ẹ̀ lárí ṣé mo bẹ́ẹ̀ lérò pé rí àwa rí tán ó yọ mi lójú kiri onírúurú àmì àfi kí lọ́wọ́ sílẹ̀ jàre kí ló dé gan náà. Ah. ìtùnú gílọ́tọ̀ gílọ́tọ̀ ẹṣin ṣé kò tó kẹ́ṣin ó gbọ́n ni ẹṣin jí kò bọ́jú ó yàgbó tó fẹsẹ̀ ẹ̀kọ́ ṣé tójú bá tiẹ̀ ti ẹṣin ṣé kò yẹ kójú tiẹ̀ tó ń gùn ni ah, ah. irú burúkú ló fẹ́ máa sọ níta yẹn tí o bá mọ̀ láì dẹ̀ mímọ̀ láì dà. Hmm? Hmm ìyẹn kó lè dùn ẹ́ ó lè káwọ́ lára sọ fún mi náà kí ni ìṣòro tó ní kí ni nǹkan tó kún ẹ pẹ̀lú ọ̀rọ̀ live nìkan jẹ́ kí n mọ̀ kí ni problem ẹ pẹ̀lú tèmi èmi ni mo ṣe mistake ṣùgbọ́n àti mo ti dé yẹn ká ní mo ti pe gbogbo àwọn ará ilé ẹjọ́ kí n ti pariwo lé ẹ lórí kí n ti jẹ́ kọ́ ọmọ oríyàn tó jẹ́ wípé èkì alábòsí ọ̀rẹ́ ní ẹ o arítẹ́ni mọ̀ ọ́ wí àfàpá ìdìbò tiẹ̀ mọ́lẹ̀ kí ló pẹ́ pẹ̀lú tèmi náà tó wá gbé ọ̀rọ̀ ilé ayé yẹn tó gbé sílẹ̀ tó wá mú tèmi tó wàá kòkòkòkòkò ṣùgbọ́n báwo báwo pa tó bá fi fi lélẹ̀ tó lọ bá sísà tèmi tó lọ́n fẹjọ́ mi sùn kí ló kún ẹ lọ ẹ kí ni ìṣòro ẹ jẹ́ kí n mọ̀ kí ló kún ẹ ó dà má bínú tó bá jẹ́ torí ọ̀rọ̀ fẹ́ àmọ́ òun náà fìfẹ́ sílẹ̀ ṣùgbọ́n bá fẹ́ kú. bẹ́ẹ̀ náà ló dé máa pa ẹ́ bẹ́ẹ̀ ló máa pa ó ti dọ́rọ́ kífẹ́ yẹn pa ẹ́ torí mi ọmọ ṣọlọ́ tó ní pẹ̀lú tẹ̀mí torí ọlọ́run tó wá kẹ́sì olórí burúkú òṣì tó lọ sọ́dọ̀ àti ibi tó àti ibi fún wọn pé ìfẹ́ ṣe kíní kan o ìfẹ́ ṣe gbá kan o ìfẹ́ ṣì èrè fẹ́ lọ́dọ̀ ló máa jẹ́ kó ṣì èrè wọnú igbó. wọ́n náà kò lè dùn mí fún ẹ náà because bó ṣe wáyé láàárín ọdún kan ó lè jọkùnrin méjì péré ló máa náfààní àti ìpè torí pọ̀ dání yes all oh, fine àwọn ẹ̀bà yẹn náà ṣe ò dáa owó erí owó erí wo ẹsẹ̀ méjèèjì bó ṣe rí jàgàjàgà sọ fún mi ta ló fẹ́ perú ẹ fún mi gan láti ẹ̀sìn máa bẹ ṣọ̀rẹ́ gbọ́dọ̀ pé mo downgrade ara mi ni because o sí inú lẹ́bàá àwọn tó yẹ kí n máa bá ṣọ̀rẹ́ ara o mara mú o ń túṣu orí jàgàjàgà ó rùn. ṣé orí kí wọ́n sàn fọ́ fún ẹ ṣé orí ọjọ́ kíjọ́ ọjọ́ kíjọ tó bá kó ẹsẹ̀ olórí burúkú méjì tó ní bíkọ́sẹ̀ ẹlẹ́sẹ̀ oṣù méjì nìyẹn tó tún kóró ẹsẹ̀ òṣì yìí tó lọ sílé àǹtí mi tàbí tó pàdé mi ta tó ṣe ṣì kí mi àbó ló fẹjọ́ mi sókèrè nǹkan tó máa fojú ẹ rí ò ní gbàgbé. ìtùnú ìtùnú ẹgbà mi ìtùnú fọwọ́ ah, gún mi mú ah, kò ṣojú lásán mọ́ ajé ti gọ́mọdé ìjẹ́ o ọ̀gá òun ló tiẹ̀ mọ̀. Báwo ni? Ìrora tó ń sè mú yìí. Ah ah, why not? Ẹ mú náà. Akíní tutù o. Dẹ́, ṣé o mọ̀ pé onísùúrù fi sùúrù àti wà pẹ̀lẹ́ ó fi jọba ńlẹ̀ kéńbérì alágídí wa ń kábàámọ̀ bóun ò bá ti fọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n òun ò bá ti ṣe sùúrù sórí ó hmm, jẹ́ mọ̀ pé tó bá sọ pé èmi àti ẹ a lè jọ jókòó báyìí káwa máa wòra wa káwa mú kọ́ọ̀pù kan náà kájọ máa fi mú nǹkan ó jẹ́ òkè máa ní rọ́ọ̀lì. àtúmọ̀rọ̀ <laughs> lọ síbẹ̀ yẹn ìyẹn ti lọ ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ kó mọ̀ ni wípé kó dùn kó náyọ̀ kó dẹ̀ pé títí títí ṣé wọ́n mọ̀ pé pẹ̀lú sùúrù ni. pẹ̀lú tó ní sùúrù ló fún wàrà kìnìún. <laughs> lẹ́ẹ̀kan ó sọ nǹkan kan ó ní ìlú kan wà ìlú kébéré. ilẹ̀ kébéré. kébéré. ẹ ẹ sórí kìíní yẹn àfiwé ọ̀rọ̀ ni sórí nílùú kébéré yẹn àwọn èèyàn tó wà ń bẹ̀ wọ́n ní agídí ni ah agidi yìí ni Agidi wọn pọ̀ débi pé kí ni mo lè fi wé o sórí tó bá dáná sílẹ̀ báyìí tó máa ní kó wọnú náà yẹn lọ tàbí kán ṣèfẹ́ inú wọn wọ́n prefer àti wọnú náà lọ jóná ibi tá wọn dé yes so ẹni tó bá máa jọba lé wọn lórí tó máa ṣe lórí wọn ó gbọ́dọ̀ ṣe sùúrù àti wà pẹ̀lẹ́ ní tèmi ṣe ẹ tó fi wà ní ilé ìwé rẹ. kí ló ń tọ́ ẹ̀ láti sọ ṣé kò tó sọ sí ní ibi alágídí ni. nooo sweera àfihàn ọ̀rọ̀ lásán ni ọ̀ kí ni tutù ẹ mo kí ni díẹ̀ sọ tutù táǹkì yìí rẹ̀. yóò kó o bí wàá pàdé rẹ abáláwo ló ń fẹ́ àtúnṣe nínú ayé rẹ tó ní kó wá pàdé rẹ ó lè fẹ́ kó tún ibẹ̀ ṣe sọ fún ọlọ́run nínú àdúrà olúwa mọ́dún á rẹ lónìí abala ayé mi báyìí báyìí olúwa bá mi tún ṣe àdúrà ńlá. olúwa máa jẹ́ wàrà olúwa ṣíyá olúwa ṣíyá olúwa ṣíyá olúwa ṣíyá olúwa ṣíyá. ọ̀sán fún ọlọ́run. bí jésù ṣe wá síbi ìbàyí sọ fún ọlọ́run ó gbọ́dọ̀ lọ lọ́wọ́ lásán nǹkan tó o fẹ́ kó túnṣe nínú ayé rẹ tẹnu mọ́ tẹnu mọ́ o fẹ́ gbọ́ sọ fún ọlọ́run nínú abala ayé mi báyìí ọmọ mi ọkọ mi aya mi ìdílé mi iṣẹ́ mi ìgbàgbọ́ mi olúwa bá mi túnṣe àdúrà. olùkọ́ kérésì ẹ̀mí mímọ́.

bóyá tí bá ké sí látàrí ọ̀run sí ìdálẹ́ bóyá ní solution bóyá ní kára mi ya. bọ̀dà káyọ̀dé bọ̀dà káyọ̀dé bọ́bí yẹn sọ̀rọ̀ bí ọmọ kékeré báyìí lọ òbí wo ni inú ẹ̀ máa dùn tó máa ní kọ́mọ wà nínú ìlú àìsàn báyìí mọ́mì ẹ má ké mọ́ṣẹ́ gbọ́ lágbára lọ ara bọ̀dà fẹ́ máa ya kò sí ìwọ̀kan báyìí tó máa ṣe wọ́n ẹ ti gbọ́ màmá mi. ó ṣe ọkọ mi ó ṣe òrí dààmú kò wù mí bẹ́ẹ̀ kò bí kò ń lọ ìdúróbìnrin àìsàn ara mi. mọ́mí a fẹ́ ṣe a fẹ́ gbé ìsọjí kan kalẹ̀ ní ṣọ́ọ̀ṣì wa lẹ́yìn ó lè wùn mí kẹgbẹ́ bọ̀dá fẹ́ wá síbẹ̀ nítorí pé ọlọ́run ṣiṣẹ́ agbára níbẹ̀. tó bá jábẹ́ kí n gbé kalẹ̀ ṣọ́ọ̀ṣì wà á gbé lọ wà á gbé kalẹ̀ irọ́ mi kojú balẹ̀ babaláwo rí mi fẹ́ kọ́ bọ̀ mí rí ìnira. a ní gbàlà mọ́mí ó ti tó. ṣe é ọdẹ yẹn ti tó nà wà àbí ọdẹ ti tó bókẹ́ gbé wá ṣọ́ọ̀ṣì gba àwọn àyà ọdẹ ti tó. Ah, ọlọ́run mi ò bí gbọ́dọ̀ fojú sunkún fẹ́ o mi ò bẹ́ ṣùdá má jẹ́ mọ́ pa àpò láyé rí bí gbọ́dọ̀ rí ìlọ́wọ́ òdì lórí ọmọ olúwa bá mi tọ́jú ìfẹ́ bá mi dáwọ́lé bá àánú bá mi dáwọ́lé. ọlọ́run yẹn tó gbèlè náà fi kọ́ mi wà lórí ẹ̀sìn. ara wọn máa yá lágbọ́dọ̀ lọ́wọ́ ara wọn máa yá. ara di ara di mi fẹ́ kára lọ́wọ́ mi. mú mi ṣé bí kálá ṣe bí kálá ìsọ̀rọ̀ púpọ̀ ni. fẹ́ kára di. Ọlọ́run tó ṣe láàrin ọ̀pọ̀ sí i. Ìrọ̀lẹ́ ìrọ̀lẹ́ ìrọ̀lẹ́ ìrọ̀lẹ́ fún àwọn ìwé ìlú pátá lọ fún jẹ́ kí n kọ́ wá ẹnu ẹdun ti gẹ́gẹ́ máa tẹ́lẹ̀ sí. ọmọ kan sọ ohun tó ló máa sọ fún ẹgbẹ́ bí mo ṣe wà ní tírélà yẹn olóòrùn bí mo ṣe kà á ọmọ tètè rẹ kà á fẹ́ wọ nípa òun pé tí tírélà bá ń lọ lọ́kàn báyìí ká máa dàbí pin nísàlẹ̀ báyìí bó ṣe rí gangan nìyẹn ọ̀lọ́ nǹkan tó ti wá ṣe yẹn. àgbọn níjẹta ẹ̀gbọ́n mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ kó wọlé lọ́dọ̀ alàgbà ṣùgbọ́n iye tó máa padà jáde mo nípẹ́ tó kágbọ́n náà jáde mo dẹ̀ mọ̀ pé bó ṣe ń lọ ẹ̀ èyí ni padà wà báwo pé kí n pè é ṣàkíyèsí o wípé agbọ́n ẹ̀ lọ́ra yìí o yé máa ṣòfò. bàbá lè sọ̀rọ̀ báyìí ẹ̀rọ mi sì kú tẹ̀ sọ̀rọ̀ alàgbà ní kí n lọ kí ni lọ́kọ́ sórí ta tó yẹ yàrá bẹ̀rẹ̀ mi tí ó yà ẹni kí n máa kó wá fún yín kẹ́bi jẹ gàrí ọ̀wọ́ tẹ̀fà ẹ mọ̀ kọ́tẹ̀ sọmọ ni. ìyá ẹ̀gbọ́n tó jẹ́ pé tá a bá ta sí náà táwa máa jẹ́ pọ̀nrẹ̀ pẹ̀n pẹ̀n ó bá gàrí mu. ẹ ní kíkà gbọ̀n kẹ̀kẹ́ ẹ̀yin lè ṣe wọ́n ni. ìyàtọ̀ ni àwa náà lè ṣe wọ́n lórí jíjẹ àgbọn ìlẹ́ ni. ẹ ẹ ẹ̀yin lè ṣe bọ̀dá mi. àkóyàtọ̀ bàbá ti jẹ àgbọn àwùjọ wọn àjẹ́ kí alàgbà mọ. àyọ̀ àwọn èmi ń jábára ni irọ́ ọmọ ìfọ́lágbà ẹ wá tí mo mọ̀ pé jíjáde yìí yẹn lọ yìí mọ̀mọ́ ọ̀gẹ̀dẹ̀ yẹn lọ rà mhmm. mo torí rẹ̀ pé ní ìrìkẹ́ máa sọ fálàgbà ó ti torí ìjọ́ mìíràn ẹ̀ ṣá máa dàrú kọ́kọ́ fún wọn torí mo wọ̀n níbẹ̀ ṣe ń lọ yìí ọ̀gẹ̀dẹ̀ yẹn lọ rà ẹ mọ̀ ó máa tún wá ṣègbè gẹ́gẹ́ bí ọ̀gẹ̀dẹ̀ náà yẹn ṣègbè torí báyìí kò pé a ṣe jẹ́ kó pé ó ṣègbè. ṣe rí bẹ́ẹ̀ ṣe wà yìí àtẹ̀yìn o àtọ̀tẹ̀tẹ̀ àṣẹ ọ̀nà ọkọ̀ fún mi màá mẹ́sọ̀ pé ẹ̀yìn méjì ẹ̀yìn sàkájọ hospital. wọ́n ló jẹ́ bẹ́ẹ̀ gbọ́ lọ́wọ́ ìyá ń débẹ̀ àrò rẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ fún ìgbà kan kò jẹ́ bẹ́ẹ̀ sàkàtìrì sàkàkọ́ kì í tọ́jú kí ni gbogbo eléyìí ah mi láìkí nǹkan báyìí kí ló dé kí ni tó fẹ́ ṣe ń sìn. tọ́lẹ̀ bá wọlé tó bá bá wa bí nǹkan sìn. so. ah so mi láì tí mo kọ bẹ́ẹ̀. o fún yìí ní sùúrù jàre ṣó fẹ́ kí n fọwọ́ kàn ah, eh. kò sí problem kàn jẹ́ kí n bọ́ síta kí n pe gbogbo àwọn ará ilé pé ah, ọkọ rẹ mi fẹ́ rape mi o máa bú ẹ̀ṣọ́ mi sí máa pariwo síta wo ìyá mọ̀ kó fẹ́ rape mi. fún kí nìyẹn. ẹ fẹ́ rape mi bẹ́ẹ̀ mo kí n fọwọ́ bẹ́ẹ̀. àpàrà alẹ́ aláwọ̀ ah, ló ń pè táwọn ẹ̀bá wọlé tó bá bá mi bí nǹkan mi láì kí nǹkan bẹ́ẹ̀ yẹn. mi láì kí nǹkan bẹ́ẹ̀ yẹn fi. Ah, ìtùnú ìtùnú ìtùnú mi láì jọ ìtùnú. ìtùnú ìtùnú àdéhùn ìwọ ìwọ pẹ̀lú fúnù. ẹbí ọlọ́run wá wá wá alágbára. wá o wá o wá o. bá ti ń gbàdúrà lọ wípé ẹ ti ní májẹ̀mú pẹ̀lú arákùnrin kan tí ẹ sì ti da májẹ̀mú náà kìrìsìtẹ́nì ẹ̀yin ọmọ ọlọ́run tá à ń pe orúkọ olúwa ọlọ́run mọ́ kí ló mú yín lọ ń ṣe májẹ̀mú pẹ̀lú èṣù bíbélì wípé ìbànújẹ́ àwọn tí ń wọ́tọ̀ ọlọ́run mìíràn lẹ́yìn yóò pọ̀ jọjọ. àdàrà bí ẹ bá lè jẹ́wọ́ gbogbo tí ẹ mọ̀ pátápátá nípa ọ̀rọ̀ alàgbà kò sí nǹkan tí mo tún mọ̀ tó tún wà nù mí mọ́ gbogbo nǹkan tí mo mọ̀ pátápátá ni mo ti ṣàlàyé fún yín láti bẹ̀rẹ̀ lópin kò sí nǹkan kan nù mí mọ́ àbí bíkẹ́ bẹ́ẹ̀ ni kò sí nǹkan ṣe jù a jẹ́ wípé ọ̀rọ̀ yìí tó Jọkẹ́ ẹ̀wọ́ náà bí a ṣe máa mú débì. gbé débì kẹ ilé òun ṣe é ṣe ṣé arákùnrin tẹ̀ ń sọ̀rọ̀ pẹ̀ yìí orí ìdùbúlẹ̀ àìsàn ló wà ó wà lórí ìdùbúlẹ̀ àìsàn tó lágbára gidi pé bẹ̀gbọ́n lẹ́mi gan fi sí mi ò délé wọn mọ́ mi ò lọ yọjú sáwọn pẹ́rẹ́ǹtẹ̀ mi ò tiẹ̀ lé tí bá wá kó ẹsẹ̀ mi méjèèjì yìí tí mo sọ pé mo gbalẹ̀ wọn lọ kókó wá tẹ̀lé mi wá síbi kan ọ̀ alàgbà mi ò lè ṣe ṣe kó lè tẹ̀lé mi wá láéláé. bẹ́ẹ̀ ni a ní ojú àwọn tẹ̀lé mi ò ẹ wò ó kò lè débẹ̀ o kò tiẹ̀ lè débẹ̀ yẹn torí tó bá débẹ̀ bó ṣe wà yẹn ó dá mi lé tó máa ní ajá ó máa ní kó fàyà kọ́kọ́ jẹ́ ní tútù ni à ó máa lè díẹ̀. bíbélì wípé fún ènìyàn ni èyí ṣòro ṣùgbọ́n fún olúwa ohun gbogbo ní ṣíṣe àgbà má gbàdúrà ẹ̀mí bẹ́ẹ̀bẹ́ẹ̀nù rẹ̀ fún gbogbo àìní rẹ̀ má gbòòrà. àdúrà ni ọ̀pá kìrìsìtẹ́nì á gba àdúrà ẹ̀yẹ̀mọ́ ọlọ́run tí a bá gba àdúrà àwọn ogun ọ̀rọ̀ òṣìwájú yìí dáhùn káyì tó débẹ̀ olúwa ti parí iṣẹ́ ọgbà ẹ̀ láyè ẹ ti fọ́ àgbọn mẹ́tẹ̀ẹ̀ta síbi tí mo ní kẹ́ ẹ fọ́ sí omi tí wọ́n fi wẹ̀ náà nǹkan ẹ síbi tá a kúrò tá a sí ẹ máa retí ìyàwó ẹbí wọn. àtútù I thought as much. ṣé ẹ mọ̀ wọ́n ni. dáadáa. ẹ mọ̀ wọ́n rí. dáadáa. ìyá ọ̀gọ́dá mi ti àtọ́jú bíbá yìí nìyẹn. sáni gbàgbọ́ sáni gbàgbọ́ kó sóhun tó ṣòro sáni gbàgbọ́ sáni gbàgbọ́. ẹ̀yin ìyá méjèèjì ẹni ní máa bẹ̀ kẹ́ ṣe sùúrù o á ti ẹ̀ gbọ́dọ̀ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọ̀la ẹ̀rí pé o ti ń gbádùn bọ̀ díẹ̀díẹ̀ ṣùgbọ́n kí ìwòsàn rẹ̀ ó lè bá a pé arákùnrin ìfẹ́ òun náà ní àwọn àṣírí ìkọ̀kọ̀kan tó yẹ kó tú níwájú olúwa ọlọ́run alààyè nítorí láì ṣe bẹ́ẹ̀ ìwòsàn rẹ̀ ò lè pé o gbogbo wa arábìnrin ìtùnú là ń di ẹ̀bi rù ó ní gbogbo wa fojú wò pé òun ni ẹni ibi ṣùgbọ́n arákùnrin ìfẹ́ náà ní àwọn àṣírí ìkọ̀kọ̀ tó yẹ kóun náà tú sí níwájú ẹ̀mí ọlọ́run alààyè gbọ́ ọkọ mi jẹ́wọ́ ah, jẹ́wọ́ kárí ẹ lè yà ṣàánú mi. torí bíbélì sọ wípé ẹnikẹ́ni tó bá bọ ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ ó ní kì í ṣe rere ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ yóò rí àmúgbà. iwájú ọlọ́run àlàyé máa wá gbọ́dọ̀ fi èsì sọ. Hmm, ọkọ mi. ara mi ló ń kọ́ Jésù ọlọ́run tó rárá òní ní ẹ́. alàgbà àdẹwọ ẹ rí lóòótọ́ la mú lẹ̀ ṣùgbọ́n nǹkan tó wà lẹ́yìn ọgbà ló jẹjẹ lọ rẹ o. dáàdì kẹ́kì ṣe fẹ́ sọ fún mi pé ẹ̀yin náà mọ̀ nǹkan tó ń pè <laughs> nìyẹn ọmọ wọ̀nyí ẹ̀yin mọ ohun tí wọ́n ń pè nífẹ̀ẹ́. question bèrè yẹn fún dáadé. lórí ẹ eh, èmi mọ̀ kan tí ẹ fi báyìí dà pàrà ni ìgbà tí a ríra lójúmọ́ wọn ò sì mọ̀ pé ẹ tún wá padà wá wò mí. tẹ́ sọ ẹ má jẹ́ kí n ṣe àwọn àlàyé kankan tó ti wọn mẹ́ta yẹn láti sọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe jẹ́ bí dáàdì sí wa dáàdì ìtùnú tí à ń ìtùnú máa ń ṣe wọn kankan ìsìláì kí èèyàn má ní bìlífù níyàn kí èèyàn má ní gbàgbọ́ nínú ó lè jẹ́ nǹkan tó jẹ́ pé ó máa ń jẹ́ bíi ọgbẹ́ ọkàn fún mi gẹ́gẹ́ bí ẹni tí mo ti wò pé mo fẹ́ fẹ́ tí mo níbìlẹ̀ pé mo fẹ́ gbé gbogbo gbèsè ayé mi lé lọ́wọ́ gẹ́gẹ́ bí aya mi ṣé mo irú nǹkan bẹ́ẹ̀ yẹn ìyẹn lè wá òkè yá lọ pa mi là èyí ló wá jẹ́ kí n wò ó pé dájì. mú mi kí ni àti ẹ̀ kájọ ṣe mú lẹ̀ yá ká mú lẹ̀. ẹ ẹ ṣe kí ni. kájọ mú lẹ̀. ẹ ọmọ bíọ́ ǹjẹ́ wo mi ọmọ tí wọ́n ń pè ní múlẹ̀ mo bí ni. ṣé bí wọ́n máa mú blade wọ́n máa fi ṣára wọn lọ́wọ́ ó dì láì jẹ́ra wọn ìrẹ ti dé. Ah! Ah. Ah. Hey. ìmùlẹ̀ àmì máa ti tún tẹ́ṣe fún wa kì í ṣe pé bóyá kò tẹ̀mí lọ́rùn ṣùgbọ́n ẹni tí èèyàn fẹ́ fẹ́ tí èèyàn fẹ́ gbé gbogbo gbèsè ayé ẹ̀ fún èèyàn gbọ́dọ̀ mọ bó ṣe máa jẹ kó tó ti pé èèyàn máa máa rí pẹ̀lú ẹ̀ nínú àwọn nǹkan yẹn lèmi náà papọ̀ ó fi wá wò pé ó mú mi tó bá jẹ́ pé àwọn táyà ìgbéga wà ká tó gbàgbọ́ ẹ̀ wò pẹ̀lú ìfẹ́ mi àti ẹ̀. nígbàgbọ́ nù múlẹ̀ tá a ṣe ni àgbọ̀. dájú ẹ má bí bẹ́ẹ̀ o ah, rárá mi ò sọ pé ìmùlẹ̀ yẹn ò wà òkè ìmùlẹ̀ tó ṣe fún wa ó tẹ̀ mí lọ́rùn ṣùgbọ́n ó tún wù mí kí n dán ìgbàgbọ́ ẹ wò kó ṣe nífẹ̀ẹ́ mi. Hmm. ọ̀fẹ́ dán ìgbàgbọ́ rẹ wò ọ̀fẹ́ mọ bó ṣe nífẹ̀ẹ́ rẹ tó fara rọ ìyá rẹ o. bí ti bá wọ sá. Mm. sórí ọgbọ́n tá a dà wọ́n fi nǹkan kan sí ọ̀la ọ mm. ṣe òjòjò ráńpẹ́. màsíkì. ọ̀ka ẹ̀. <laughs> kì í ṣe pé ó pọ̀ yọ tẹ̀ ọ́ rẹ́rẹ́rẹ́ náà àmọ́ ráńpẹ́ báyìí ni. Mm bí wọ́n bá wà ní òdòdó wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ á fi mọ bí ìgbàgbọ́ rẹ bó ti rinlẹ̀ tó hmm. nítorí ọ̀rọ̀ rẹ yé mi obìnrin ni hmm. fún bí òṣùpá mẹ́ta lẹ́yìn òṣùpá mẹ́ta á <laughs> ti mọ bí ìgbàgbọ́ rẹ ti tó hmm. wọ́n ti wá fún ọ ní ẹ̀rọ tí wọ́n ti dìde kánmọ́ bọ́ bá dúró déédéé ajẹ́ pé ó bọ́ sójú ẹ̀mí wọ́n bí àbá sì tún dúró déédéé yọ máa lọ ìwọ́n dìde kánmọ́ntì ẹ ọmọ yan bó ti jẹ́ nù. dadi ẹ dẹ̀ believe pé ọ̀rọ̀ yóò ní lẹ́yìn. bọ́wọ̀ ṣé wọn lọ kọ mí ṣé èmi ni àbí èmi ni wọn kọ. tọ́ba tó ń bọ̀ lẹ́yìn ìṣọ́ ara kọjú báwo lọ ìṣègùn ọkọ̀ ọkọ̀ ṣe pẹ̀lẹ́ ẹpẹ fún wa ṣe ọmọ dáadáa ni ọ ọ jẹ bẹ́ẹ̀ yọ yọ. ẹ̀mí náà tó wá rí máa mo bá fọ tó wà lọ́kàn mi tí mo fi wá máa tí má wà padà wá ẹ àti ọ̀dà ẹ ṣe kẹlẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ tó o bá mi kí òun náà. mo gbé mo gbé mo gbé mo dáràn ah! nǹkan tó dé ni olúwa dárí jì tẹ́ ẹ dánwò yìí. ọlọ́run dáríjì mi o olúwa dáríjì mi mo ti fẹnu kọ́ mo ti sọ̀rọ̀ òdì sí ohun tí ó yẹ kí n ṣe. ara tọ́lọ́run sọ fún wa ẹ́ ó ní ẹlẹ́ṣẹ̀ èyí padà èṣe tí ẹ ò fi kú olùgbàlà ní gbére tó fẹ́ kí ẹ bò ẹ wo bí tẹ́ ẹ bá ara yín dé ẹ fi ìlànà ọlọ́run alààyè sílẹ̀ ẹ lọ́bẹ̀ sí ṣe àwọn àdéhùn ìkọ̀kọ̀ ìmùlẹ̀ lóríṣiríṣi ẹ̀yin ọmọ ọlọ́run ṣe rí bí tẹ́ ẹ bá ara yín dé bíbélì ní kẹ́ ẹ má ṣe ṣe àdéhùn tẹ́ ẹ lè mú ṣẹ ìfẹ́ ìwòlẹ̀ lọ́ńdọ́wò ẹ̀yin dágbára láti fi ìgbọ́wọ́ kan kún ojú ayé yín ẹ lè fi ìṣẹ́jú kan kún ọjọ́ ayé yín arábìnrin ìtùnú ẹ̀yin náà ẹ lọ ń dán ìfẹ́ wò ìfẹ́ kílẹ̀ dán wò ẹ ìfẹ́ wò lè dán wò ẹ̀yin lọ́lọ́run tó lè so yín pọ̀ ṣé ẹ̀yin lọ́lọ́run tó lè bá yín gbé títí láyé ẹ jáwọ́ nínú gbogbo àwọn àṣírí ìkọ̀kọ̀ àwọn ìmùlẹ̀ ìkọ̀kọ̀ àwọn àdéhùn ìkọ̀kọ̀ má ṣe ṣe àdéhùn tó ò lè múṣẹ ni bíbélì wí ẹnikẹ́ni tó bá ṣàdéhùn kó dẹ̀ dúró tì í bẹ́ẹ̀ ni ọlọ́run alàyè wí. pásítọ̀ mo ṣe pípé èmi náà fẹ́ ṣe nǹkan fi òdà kó dẹ́ ṣe pé bóyá mo fẹ́ joyè ọ̀dà nìyẹn ibi tí àǹtí mi mú mi lọ́nà ti sọ̀rọ̀. alájẹsíṣẹ́ lórí gbogbo dáadé sọ́ni ilé tí wọ́n ti ṣàlàyé fún mi dẹ̀ yẹ kẹ́yìn náà ti mọ̀ wípé mi ò ní fi dúdú kí n fi pe funfun fún yín ìyẹn lórí ọ̀rọ̀ àbúrò yìí kẹ́ wá bá mi sọ fún un kó má jẹ́ kó pẹ́ jù kó tó wá nǹkan ṣe sí i nítorí ọmọ ẹ ọkùnrin táwọn wí yìí ọmọ tí ń ṣe òun gangan ní fọwọ́ rẹ̀ ti fi ṣe rẹ̀ kí ọlọ́run kó dákun kó ṣíjú àánú wò ẹ ṣe àfà ó ti ẹ̀dá báyìí tóun náà mójú ajé rẹ̀ ló fi kọ́ni sọ torí kò sẹ́ kò sẹ́ ní nìkan mo sì gbọ́ pé ọwọ́ ara kò báyìí ló fi ṣe ṣiṣẹ́ kò sọ pàtó rẹ̀ títí ó kọ̀ ó lóun ò gbọ́ ìtí ọ̀dọ̀ jẹ́ kí n mú un dání mo lè sì fi ti ara ìgbọ̀ báyà bóyá náà wá nǹkan ṣe. Iṣẹ́ ọ̀kan iṣẹ́ ọ̀kan àwọn ọmọ mi ní bàbá. Iṣẹ́ ọ̀kan. Òbí ọlọ́run àwọn èèyàn ṣáá ṣé nítorí ajé yìí náà ẹ ó máa dágbára o. Ah! ìwọ náà ló ṣe ó tán ah, ó parí. ẹ wo bí tí wọ́n bá ilé ayé dé ẹ̀yin ọmọ ènìyàn kì í ṣe kẹ́ ẹ̀ bá olú ọlọ́run olódùmarè du ẹ̀mí yín tẹ́ ẹ̀ lágbára láti fi ìṣẹ́jú kan fún ọjọ́ ayé yín lọ́wọ́ ara yín ẹ lọ ń ṣe ìmùlẹ̀ èṣù àṣírí ìkọ̀kọ̀ lóríṣiríṣi ẹ jáwọ́ nínú gbogbo àwọn àdéhùn burúkú wọ̀nyí ẹ jáwọ́ nínú gbogbo àwọn àṣírí ìkọ̀kọ̀ ìmùlẹ̀ ìkọ̀kọ̀ nǹkankan gbogbo àwọn ẹrù tọ́lọ́run yóò dìlé yín lórí lẹ́ẹ̀ lọ́ndì lérí ara yín májẹ̀mú tọ́lọ́run ò bá yín ṣe tẹ́ ẹ lọ ń bá ènìyàn ṣe tẹ́ ẹ lọ ń bá èṣù ṣe ẹ jáwọ́ nínú rẹ̀ káyé yín lè nítò. kí àwọn ọlọ́run kó máa bá a lọ kí àwọn ọlọ́run kó bo ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀ nípa ìlú àánú tó ń ṣògo lórí ìdájọ́ la kó wọnú ayé yé báyìí kó wá ba aṣọ yìí àti ẹ̀jẹ̀ mi. àmì jésù. 阿弥陀佛。 lọ́nà ìyá ọmọ ewu ọ̀sìn ló pọ̀ ó àtúnlọ́nà. ikú ayé ìyá òun bẹ lọ́nà àtúnlọ́nà ó ọmọ ewu ọ̀sìn ló pọ̀ ó àtúnlọ́nà. agbọ́dọ̀ ayé ga o ìbá ṣẹ̀dá ọ̀run ìbá ẹni tó dá kí n tó dá ìbá ẹni tó dẹ̀ kí n tó tẹ̀ ìbá pẹ́ ọwọ́ o pẹ̀tẹ́ ẹ̀ṣẹ̀ elédùnmarè ìbàrẹ̀ o lórí ọ̀rọ̀ ìfẹ́ ni o àbífálẹ́bì òhùn àwọn orúnmalẹ̀ wọ́n ní àbíkátọ́ elédùà wá káwọn ara wọ ẹ̀bẹ̀ sí elédùà lórí ọ̀rọ̀ ọ̀fẹ́ kájí ń yàrá kó lè jẹ́ fún un tó elédùà kámọ́bẹ̀ yìí ṣàṣemọ́ o kámọ́tì eléyìí rákòbá o gbogbo àwọn ọmọ orúnmalẹ̀ pátápátá tí a torí ìfẹ́ wábílẹ̀ ní kábàṣìṣe o torí ká sọ pé ká jí káyín lọ́hún ká sọ̀rọ̀ káyín ẹ̀là ká jí lòwúrọ̀ kùtùkùtù ká rí tọ́lọ́wọ̀n bá ṣẹ̀ rí ẹni tó bá jí tó yín lọ́hún tó sọ̀rọ̀ tó yín ẹ̀là tó jí lòwúrọ̀ kùtùkùtù tó rí tọ́lọ́wọ̀n bá ṣẹ̀ rí irọ́ tó ń tolúwa rẹ ní wọ́n bá gada agada mi lẹ́rìn ọ̀tà ó wà fún ojúmọ́ kọ́ mi ní ogun kàkà ìṣẹ́gun délẹ̀ agada gbogbo ọwọ́ ayé ẹ̀fún ayé èdè ọ̀run alásàsì alárànsí alápèpá tó bá wà lára àfẹ́ lẹ́yìn yìí ẹ àwa sọ́dọ̀ ohun tàbí lẹ́yìn kálà kí ara kó máa jẹ́ fún àwa wo tí àwa ṣe ká máa kábà mọ́ o gbogbo ìta ṣe lẹ́yìn kó tẹ̀tẹ̀ ọgbà wájú elédùà àṣẹ òrìṣà lẹ́nu mi o àṣẹ òrìṣà lẹ́nu mi gbogbo èyí tí mo rí irun màlẹ̀ àgbà ifá àgbà o àṣẹ òrìṣà lẹ́nu mi o. àṣẹ òrìṣà lẹ́nu mi o àṣẹ òrìṣà.

sọ fún ọlọ́run alààyè pé gbogbo májẹ̀mú òkùnkùn nínú ìdílé yìí tó ń bá arákùnrin ìfẹ́ àti ìtùnú jà pé kí ẹ̀mí ọlọ́run kó ba gbogbo májẹ̀mú náà jẹ́ àdúrà ńlá ní orúkọ gbóhùn sókè ẹ jẹ́ ká gbé ohùn wa sókè ká pa ohùn wa pọ̀ pẹ̀lú àwọn ènìyàn wa tó ń bẹ lórí òkè lọ́hùn tí wọ́n ń gbàdúrà fún ìdílé yìí lọ́wọ́lọ́wọ́ ẹ jẹ́ ká sọ fún ọlọ́run gbogbo májẹ̀mú òkùnkùn tó ń mú àìsàn wọnú ìdílé ìfẹ́ àti ìdùnnú ẹni nípa ìfàmì òróró yàn gbogbo májẹ̀mú náà kó máa bàjẹ́ báyìí ní orúkọ jésù àdúrà ńlá. ní orúkọ jésù ẹ̀mí náà òun náà bá wà lọ́wọ́ ìlú ọ̀yọ́ ṣẹ́gun rẹ̀ lọ́wọ́ ìlú ọ̀yọ́ ṣẹ́gun rẹ̀ lọ́wọ́. Jésù Olúwa wa. Àmín. Àmín. Àmín. Nọ̀wọ̀ mi tẹ́ ìgbàlà Jésù kó lọ́wọ́ mi mọ́ wá mi tẹ́. sọ fún ọlọ́run ó oh! gbogbo májẹ̀kú tó mú kí arábìnrin ìtùnú kó máa ṣe ṣékeṣèké káàkiri ẹ sọ fún ọlọ́run olódùmarè nípa ìfàmì òróró yàn tí yóò ń já gbogbo àjàgà gbogbo májẹ̀kú náà lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀mí ọ̀run sọ̀kalẹ̀ máa bàjẹ́ nínú ayé arábìnrin àdúrà ńlá. ní orúkọ jésù ẹ̀mí mímọ́ òun wà á mọ̀ wọlé àwọn